Splendid Cartoon Yorùbá. Màámi, ẹ ti máa ń bi mí pé ìgbọ́ ni màá mú ìyàwó wálé. Bẹ́ẹ̀ ni ọkàn mi, ọjọ́ ń lọ lórí ẹ̀. Mo ti rí ẹni tí mo fẹ́ fi ṣe aya. Rónkẹ́ lorúkọ ẹ̀. Rónkẹ́, màámi nìyí. Màámi, Rónkẹ́ nìyí. Òun ni ẹni tí ọkàn mi yàn láti fi ṣe aya. Ìsìn yìí ló ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ pẹ̀lẹ́ ọmọ mi ṣé àlàáfíà ni àwọn òbí ẹ̀ ń kọ́. ó wà dáadáa máa. wo inú mi dùn láti rí ẹ ọmọ mi mú ojú lọ sọ́jà bàbá ẹ̀ ló jọ. <laughs> ẹ parọ́ màámi. ṣùgbọ́n ojúrónkè yìí jọ ojú ẹni mímọ́ o. ẹni mímọ́ ni. Ah, ah. àmì náà ó wàá nu ilé ìlò wa kí mi látàárọ̀. ẹ má bínú bọ̀dá mi mò ń ṣèwádìí kankan ni. Aminat ṣó mọ àfẹ́sọ́nà ẹ̀gbọ́n ẹ ni ó jọ ẹni mímọ̀ lójú èmi náà. bẹ́ẹ̀ ni màámi àjọmọ̀ ni ṣé ẹ rántí arábìnrin tó ń rìn òwò lórí ẹ̀rọ ayélujára níjọ́sí tí wọ́n ń ṣe silhouette challenge òun rèé. èèwọ̀ ọlọ́run ò ní jẹ́. irọ́ o silhouette challenge kẹ̀ Rónkẹ́ ṣé òótọ́ ni. mọ́mí ìgbẹ́yẹn nìyẹn mo ti di àtúnbí nísìnyìí. ọkọ mi ṣé ń rí ẹnu lé. oh my god now they never leave you they have left you behind. splendid cartoon yorùbá àwàdà tí ò lẹ́gbẹ́.